ọba ńlá ọba tí gbìjà ọmọ òdua kí àwọn alálẹ̀ kan dìde kán wá gbìjà àwọn ọmọ kóòtù òjire gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjire ẹ dìde ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà kí oníkálukú lọ ró ìlú ẹ̀ láti stéètì àkọ́kọ́ dé stéètì mẹ́fà sí méjì tá a ẹ dìde ẹni tó bá dúró dọba ó tan rẹ̀ jẹ ìwọ tó o bá dúró déjòyè ó tan rẹ̀ jẹ ìwọ tó o bá dúró de house of representative governor whatever it is nílẹ̀ kóòtù òjìrì ẹ tọ́ra yín jẹ ní o àsìkò yìí jàforí ara ẹ ni kí oníkálukú lọ mú ìlú ẹ kí ẹ lọ dira yín ní àmùrè ẹ sì mi ọ̀tẹ̀ ẹ sì mi ariwo wèrè ẹ sì mi èébú ẹ lọ gbéra kó tó di pé wọ́n ká wa mọ́lé tán ire o èmi sọ tèmi fún yín o ẹni tó bá wù kó gbọ́ kó ní ààrẹ ń wéjì wọ̀ ẹni tó bá wù kó má gbọ́ bọ̀ tó bá dójú ẹ̀ ọlọ́run ní jẹ́ kó pa wá.